ìkẹ́ àtọ́là tó pè é àlàáfíà lọ́pọ̀lọpọ̀ kó lọ bẹ́yàn lólùfẹ́ wa gbogbo ẹni tó ń wo Ajiara TV Olúmákindé Ìṣọ̀lá òpó ọmọ ayé tí kò gbọdọ̀ pàtàrò gbọdọ̀ gbédè bá a bá dòrè kápá apá ìkápá bá a dòrè kóṣe apá ò lè kóṣe bá a bá dòrè ká kànga kànga ò lè ṣe bínú kó sí èmi mò ń sọ fún yín pé ẹjẹ́ á máa wo Ajiara Ramalefa TV bẹ́ẹ̀ bá ti ń wò ẹ máa tún bá wa share ẹ̀ ẹ máa subscribe ẹ̀. bákàmù òun rèé mo ti ka tarodo àpò méjì àbọ̀ tòmátì ẹgbẹ̀rún kan pọ̀nmọ́ àpò méjì àbọ̀ náà nu mo ti pọ́pá ńlá ẹgbẹ̀rún. wáyé ẹ apá ńlá yìí ẹgbẹ̀rún méjì sẹ́yìn owó àpọ̀jù àti mílíọ̀nù ní ògè palamti. ṣé mímí palà gbígbẹ ni ṣé ẹ̀ẹ́dẹ̀rẹ́ àti kó àrà àti kó ẹgbẹ̀rún kan náà ló bá di ẹgbẹ̀rún márùn-ún ẹ̀ sì fi owó mọ́tò ẹgbẹ̀rún kan ẹgbẹ̀rún mẹ́fà ẹgbẹ̀rún márùn lọ sọ̀rọ̀ rẹ ọ̀pẹ ẹgbẹ̀rún méjì mẹ́ta ẹgbẹ̀rún márùn ọmọ tí ó ọmọ rẹ mi ò mọ sanwó nítẹ̀lé ọlọ ọjà nítẹ̀lé ọlọ ọjà ìwọ ọmọ ara èmi ò mọ èmi ní í mọ. iṣẹ́ òde lẹ́yìn ìwà bẹ̀rẹ̀. ìfẹ́ ọ̀sẹ̀ wàhálà bẹ́ẹ̀ ni bàbá mi. kí ló dé. àwọn ọmọléèwé lọ bú mi wọn ní mi kò mọ̀ mi. ọ̀sẹ̀ wa ní mọ̀wé igi ìwé ní bàbá rẹ̀. ọmọ wí sí mi bí ṣé kò sì rò pé mi lọ́bọ̀ mọ̀ ẹ̀kú. dákun fún àpẹẹrẹ tí mo ń sọnù ọmọ wé. bẹ́ẹ̀ ni bàbá mi. dákun ṣé ń bọ̀ ọdẹ nígbà mo wà ń sunkú tí n bá ń ṣe ìbò báyìí hmm. àwọn kíláàsì yóò máa ń wẹnu mi báyìí sọmọ tó ṣe tọba fẹ́ mọ̀ kọ́ mọ̀wé ní bàbá rẹ̀ sì mọ̀wé mm. nígbà bá dé sùkúù lọ́la ní kọ́ni tọ́sí tọba ti dẹ́nu ọ̀nà tọba ti rí àwọn ìwọ ọkàn lọ sọ́dọ̀ ẹ̀sẹ̀ you you you instead of you to be counting your book you are killing us ọ sọ pé enter your shoe and follow me oje ọmọ tó máa ń yún ọ̀rìnwó gbọ́ enter ń bẹ̀ ni killing ó ní dípò kọ́ máa kàwé rẹ̀ ọ̀n pariwo instead of you to be counting before, but counting counting book you are killing noise òun pariwo enter your shoe and follow me obere ọwọ́ ni kó gbogbo bàtà rẹ kó tẹ̀lé ọ ìtí mo fẹ́ sọ ni pé bí kò kọ́ ọmọ kàwé rẹ ọ̀ ń pariwo wọ bàtà rẹ kọ́ ọ tẹ̀lé mi ìtí mo sọ nù ó ti yọ bá àwọn ó ti yọ bá àwọn tó o bá sì wá fẹ́ gara tán tó o ń gbọ́ bíi pé ọlẹ̀ mú káwọn èèyàn lè mọ̀ pé tòótọ́ tó fẹ́ fi yorùbá pòwe láàrin àwọn ọmọ. mo fẹ́ gborí lọ́wọ́ àwọn akẹgbẹ́ rẹ. ọmọ tó sọ ni. kí ni oṣù bí. ọkọ sọ pé one Englishism cannot jagoism. èmi ó tu yùn fún ọ ah, ah. èyí ń túmọ̀ sí pé igi gan ò lè dágbó ṣe. Ah, ìyàwó mi lọ yà ojú àyà mi ojú àyà mi wo tó o bá sì tún fẹ́ wá ṣe tó tún fẹ́ ṣe paríparí ọkọ sọ pé arometrical cannot double it. Àwọn ọ̀gbọ́n mẹ́tíkù ń bẹ mẹ́ta. Dábùú jẹ́ túnṣe lẹ́yìn ìfowópamọ́ ah, lẹ́kọ̀ọ́kẹ́ ah. mi gan ọmọ gbé èkó. Ah, Fún bàbá rẹ̀ sọ ni pé àrùn mẹ́ta ò lè dọ̀bẹ̀. Àṣé ìtumọ̀ ẹ̀ nìyẹn. Èyí tó túmọ̀ sínú, àrùn mẹ́tíkù ọ̀gbọ́n mẹ́tíkù ń sípò dọ́bẹ̀ ló ti jọba dọ̀bẹ̀ ló sì dọ̀bẹ̀. ó lè sọ ti bá dé léwe wà á ṣe lé ọ̀rẹ́. wàhálà obìnrin mọ̀ tẹ̀lé ọkiri ni. Ah. tó o bá sì tún wọn fẹ́ parí rẹ pátápátá eh. ọkàn wa sọ pé làlátìrìkù ilé ló ń bọ̀. Ah, ní sùúrù mọ́ ti ha sọ tí mo tún wọlé yìí ni. ẹ ẹ ń bàbá rẹ sọ pé lálá tó rò kéyìn lè rẹ.